kọjọkọ láti fi nǹkan bí lè kún bí náà lè jẹ ní wà ní ẹnzẹ bí náà wàkúlà máa dábàá láti wúmọ tó ń là á láti owó dà àtà ìdá dára kú fi àjẹmí a kọ́ láti òwúrọ̀ òun lè wò láwọn rọ́bànà àwòlá ìádọ́lù náà bá ti ohun àdá bàǹdí bàmínà náà kọ́ọ̀lá yòókù lè dé ìbọn wàláàkín látàlámùn. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب تقربا إلى الله تعالى بتلاوته وتكشفا لألفاظه وتحفظا لمعانيه إنه من أفضل الأعمال أتفهم أكلة القراءة أفضل من المد وجملة ما في القرآن من الآيات ستة آلاف وستة مئة وستة وستون ألف منها أمر ألف منها نهي ألف منها وعد وألف منها وعيد ألف منها قصص وإخبار وألف منها عبر وإمثال وخمسمائة ألال وحرام ومئة تسبيح ودعاء وستة وستون نازعا ومنصور وستة وستون نازق ومنصور أعوذ بالله من الشيطان الرجيم ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستخدمون يا بني آدم إما يأتينكم رسل منكم يقصون عليكم آياتي ومن اتقى وأصلها فلا خوف عليهم ولهما يحسنان والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون ومن أظلم ممن من افترى على الله كذبا أو كذب بآياته أولئك ينالهم نصيبهم من الكتاب حتى إذا جاءتهم رسلنا يتوفونهم قالوا قالوا أين ما كنتم تدعون من دون الله قالوا ضلوا عنا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين قال ادخلوا في أمم قد خلت من قبلكم من الجن والإنس من الجن والإنس في النار كلما دخلت أمة لعنت أختها حتى إذا اداركوا فيها جميعا قالت أخراهم لأولاهم قالت أخراهم لأولاهم ربنا هؤلاء يضلونا هؤلاء أضلونا فاتيهم عذابا ضعفا من النار فآتهم عذابا ضعفا من النار قال لكل لكل ضيف ولكن لا تعلمون قال لكل ضعف ولكن لا تعلمون مرحبا هلا وسهلا بصياب يا حبيبا زرنا في كل عام قد لقيناك بحب مفعم كل حب في سوى المولى حرام كل حب في سوى المولى حرام فاقبل اللهم ربي صومنا ثم زدنا من عطاياك الجسام لا تعاقبنا فقد عاقبنا قال كنا سرنا جنيح ظلام قال كنا سرنا جنيح ظلام مرحبا مرحبا على وسهلا بالزيارة àti oṣù alápọ̀nlé oṣù àlùbáríkà. yá bíbá ń sára náà bí kùnlẹ̀ á. oṣù alápọ̀nlé oṣù yìí èyí tí ọba wa lálejò. abọ mara kí abalị mara marahaba. marahaba aláwọ̀ àgbà aláǹkẹ̀síyá. akéde oṣù Ramadan a kí ọ káàbọ̀ akíwọ̀ ya habi. ya bi banzara ya kúlẹ̀. akíwọ̀ ọ̀rẹ́ wa oṣù alápọ̀nlé tọ́ ọ má bẹ̀ wá wò gbogbo ọdún a kí قد لقيناك بحب مفعم آه قد لقيناك بحب مفعم كل بالرزق والمولى حرام كل بالرزق والمولى حرام à ń pàdé rẹ̀ oṣù à ń pàdé rẹ̀ bí ó bí ọ̀rẹ́ mo bá yẹn náà. ìfẹ́ tó tóbi tó yú ọkàn òun la fi ń pàdé rẹ̀ oṣù alápàlẹ. Kolo bẹ fi se wale maulara. Kolo bẹ fi se wale maulara. Ìfẹ́ yìí tá a fi ń pàdé rẹ̀ Rọ̀mọ̀dánù ni pé ojú sùn ẹ̀sìn. tá a máa gbénu rẹ̀ sí lọ́hùn á lè kún ní dáadáa á lè kún ní kẹ́ á lè kún ní fàyàbalẹ̀ kọ̀dìlà kí na kábì. bí òun bẹ́ẹ̀ mọ́mọ́ yẹn náà kó lọ bẹ́ẹ̀ fẹsẹ̀ wáyé máa láàárọ̀ kó lọ bẹ́ẹ̀ fẹsẹ̀ wáyé máa láàárọ̀. ìfẹ́ ìfẹ́ ẹ̀sìn òun náà là ń fẹ́ lára rẹ̀ Ramadan. tá ń kí ọ tọba mi ni téèyàn ò sì nífẹ̀ẹ́ sìn èèyàn fẹ́ẹ́ lè pé kọ́mọ́tì ìdè nítorí ebi ṣùgbọ́n látàrí ebi pàánù sìn ni torí èèyàn ọlọ́run ò ní í ṣe kíní kan léèwọ̀ fún ọmọnìyàn láyé lọ ọba tó ṣe ká jẹ ká nínú rẹ Ramadan tó ṣe lè wọ̀ fún wa. ìfẹ́ pé làkọ́ẹ̀nà tàbí ọbẹ̀ mú ẹ̀rẹ̀ kó lọ bẹ̀rẹ̀ fèsì wọn máa lára kó lọ bẹ̀rẹ̀ fèsì wọn máa lára. ìfẹ́ wípé bá a bàjẹ́ bá a bá mu nínú Ramadan ta kó sí i oúnjẹ tó lóore jù èyí tá a fi lẹ̀ láyé tá a jẹ ọlọ́run ti palẹ́sẹ̀ lẹ̀dẹ̀ wá lé alikiyama. omi tó lóore ju èyí tá a mú láyé yìí ọlọ́run ti pèsè rẹ̀ fún wa òun la fi fẹ́ràn rẹ̀ Ramadan ẹ wá síwájú wa Muhammad sọ fún wa ó ní la fi dunya gbogbo ẹni tó bá mú tí ayé tọ́lọ́ ní ọ̀gbọ́dọ̀ mu lámúyà ṣìràbù yawm al-qiyamah ọtí èyí ti ń bẹ lálẹ́ tó dùn jùlọ ó tí ò sì ní àṣetì èèyàn bá wá fi tọ́lọ́hún ní kọ́mọ́débẹ̀ tó bá fi ilẹ̀ láyé ohun tó lóore ju tó fi ilẹ̀ láyé yẹn ọlọ́run ti bá fi ilẹ̀ lálẹ́ kíámà ìfẹ́ rẹ̀ náà la fi kí ọ káàbọ̀ ìrẹ̀ rọ̀mùdọ́ọ̀nù lakana ka bi obe mọfẹnẹ kolo obe fese walima o lara kolo obe fese walima ìfẹ́ wípé ohun tá a pati tínú tọ́lọ́hún ni a máa ṣe tá a ṣe àgbàpẹ́ yìí tó lóore ọlọ́run ó ṣe fún wa tọ́lá nẹ́bí tún wí ń bò mí pé onímọ̀ yabisa alharira lamuyalbasiu filil ọkùnrin tọ́ba lásọ aláràárì lówó òun tọ́ba wọ̀ tọ́lọ́hún sì ni ọmọ wọ̀ ọ́. ajẹ́pẹ́ aṣọ aláràárì tó jùlọ tá a palẹ́sẹ̀ lẹ̀ tá lọ́rùn kò ní rí ìfẹ́ wípé àní jẹ nínú rẹ Ramadan àní mu ọlọ́run ó fi wá fún wa léyìí tó lóore nínú jíjẹ múmu lálẹ́ kìámà la fi ń kí ọ káàbọ̀ rẹ Ramadan. wọ́lọ̀ bẹ́ẹ̀ ọ̀la wọ́lọ̀ bẹ́ẹ̀. tí èèyàn bá ní sí nǹkan kan tó bá ti yàtọ̀ sí tọ́lọ́hún èèwọ̀ ni àyí nǹkan kan gbogbo bàbá máa fẹ́ràn èèyàn máa fẹ́ torí pé òun náà fẹ́ràn ọlọ́run bàbá sì kórìíra torí pé òun náà kórìíra tọ́lọ́hún bí. ní ọ̀la àrọ̀ ní ọ̀la gbogbo tí èèyàn bá ń dojú fẹ́ kọ lẹ́yìn ni. adójúfẹ́ wa kọ ìrẹ́ Ramadan à ń dunnú à ń yọ̀ aṣíwájú wa anabi wa Muhammad òun náà máa ń dunnú a máa yọ̀ tí oṣù yìí bá ti lé kódà tí fi máa kó ìdùnnú ni yóò pé rẹ ní oṣù yìí rọbí wa rọbúkà ọba tó dá ọ òun ló dá mi ọba kan náà lọ́jọ́ dá wa ìlàlù khairi wa rúṣìdì. akíwọ osu, osu oore osu imana, osu tọ́sọ́nà òun Ramadan àkì ọ̀kaàbọ̀ anabi ọwọ́ àmọ́ pé Allahumma ọlọ́wọ́n ọba wa wahila wa aláìná bí sálámà jósù yọ máa yọ ìlétésù taa òyìn jọ ma yọ si wa pẹ̀lú Alaafia wali Islam kọ́ máa yọ sí wa kẹsẹ̀ wọ́n mọ̀ kó lójú ọ̀nà Islam yi. Wala amnu wali iman ìfàyàbalẹ̀ kó bò wá dẹ́rù látara lílé rẹ̀ oṣù alápọ̀nlé wàlì iman kí gbàgbọ́ ọwọ́ máa dàgbà sókè ìfẹ́ ta nínú rẹ̀ náà nù pé ojósù ẹ̀sìn torí pé kúlù òbẹ̀. ṣé wàá lọ láàárọ̀ kúlù òbẹ̀ ṣé wàá lọ láàárọ̀. ọlọ́wọ́n ọba àwa wọnú oṣù náà. a ma gbé bẹ́ẹ̀ a bẹ́ẹ̀ ọ fákìbà lẹ́yìn. fákìbà lẹ́yìn àwọn gbogbo tá a bá ń gbà nínú oṣù yìí mọ̀jà ṣiṣẹ́ gbára nagi. fákìbà lẹ́yìn àwọn bàrọ̀ mi ní àtọ́ ya kálíjà sá. ní àtọ́ ya ọlọ́run ọba àpè ọ́ ni. fàkìbàlì lọ́hùnmá rọ̀bí sáùmà náà gbogbo àwẹ̀ wa tá a bá ń gbà ọjẹ́ ti rọ̀mọ̀dánù yìí náà ni ọjẹ́ ti míì ni àgbàgbọ́ rẹ máa jẹ́ ọjà tẹ̀wọ́gbà lọ́dọ̀ ẹ. torí kò sí. gbogbo ẹni tí ń gbà àwẹ̀ òun náà gbà àwẹ̀. àwọn ohun tó yẹ káláàwẹ̀ ọkọ́kọ́ ṣe wọnú àwẹ̀ káàwẹ̀ rẹ̀ ó tó játẹ̀wọ́gbà bí ọba ti ṣe ọlọ́run lè gbà nínú táláàwẹ̀ ó ṣe táàwẹ̀ rẹ̀ ó fi játẹ̀wọ́gbà túbá jẹ́ kan bẹ́ẹ̀ túbá èyí tó tinú òdodo wá a gbọ́dọ̀ mọ́sẹ̀ wá sí túbá fẹ́ni kọ̀ọ̀kan wa pàápàá ní oṣù táwa yìí nítorí yípasẹ̀ tẹ́ ń rí yẹn tọ̀bíyá tubú na adam àdámọ̀ ọmọ ànábì ádámọ̀ ni tọ́lẹ́dà ọmọ ànábì ádámọ̀ ẹ padà síbi pọ̀rípọ̀rí ọmọ ànábì ádámọ̀ ti ṣe bàbá wa ádámọ̀ níjọ àdẹ́dà ọmọ ànábì ádámọ̀ látòrí bàbá wa ẹ̀dá wa mùsùlùmáwàj ẹ̀dá tá a rú pọ̀ látara nǹkan méjì ni kọ̀bùdọ̀tún mínà tíìnì alẹ́ rọ̀ sálẹ̀ kọ́búdọ̀tún àkìyàn kọ́búdọ̀tún mínátínì wọ́n bu wọ́n bu nínú èrè júlẹ̀ àfidábàbà wa ádámà kódà wà fi hìnà fúkà tún rúhì ìran kákejì tá a fi dá òun náà ní náfọ́kà tún rúhì lẹ́yìn ẹ̀ lọ́lọ́run fẹ́ mi ọ̀fẹ́ sí la ìrẹ́jù sì fi dá yìí rèé tíínù mínà lárdì wàrúhù mínà samáì nǹkan méjì tí wọn ò jọjọra wọn ila fi dá ẹ̀dá ádámà ti pé tíínù àbàtà mínà lárdì nínú ilẹ̀ láti mú wàrúhù ẹ̀mí tó bọ́ sí lára àti sánmà ló ti wá èkíní kejì ni wọ́n máa jẹran ayé ẹ̀. èkíní kejì ọmọ jẹran àyè bí a ti mú wá àbàtọ́ ọmọ jẹran nù lẹ́ta ti mú wá òun nígbà tó ọmọ ànábì ádámù ọmọ dẹ́sẹ̀ torí wípé yọ ọmọ gbé lọ́ọ̀lẹ̀ kò ní gbéga ẹ̀mí ọmọ jẹran bí a ti mú wá ibi a ti mẹ́mi wá níbi tọ́ga yẹ́rìtà kí ilà sàmà yọ ọmọ ẹgbẹ́ lọ sí sánmà. Si gbogbo ìgbà tí bá ń jẹ ẹran bí a ti wá láti ilẹ̀ tí í ṣe àbàtà yóò máa hùwà kàlẹ́ àyẹ̀wò ọmọ èèyàn máa hùwà bí ẹranko gbogbo tọ́lọ́run bá ní ó kò ní í ṣe èyí bá ní ṣe òun ní gbogbo bá wá bí ìgbà pé màláìka ni ilé òfin dọ̀rọ̀ yàn ní gbogbo ìgbà tí a bá fẹ́ wọnú rọmọdánà yìí káwọ́ pẹ̀lú túbẹ̀ ṣe wa tọ́ra àlè mórí bọ́ kúò níbi túbà túbà yìí bá fẹ́ wá tu ni túbà náà wà lọ́nà tàwùbà tún ná àmàlí àmàlíyà tún ná àkìlíyà túbà tá a fi sẹ́sẹ́ tá a fi làákàrè ṣe àti èyí tí ó wà lọ́nà kọ̀lìbí wà bàdàní tá a fara àtọkàn tá a fi ṣe ọ̀nà wo ni túbà ń gbà wá lọ́nà méjì ìmáàmù wa Hasan. ó ní ya nẹ́dàmù bìlì kọ́líbì ẹni tí ó tù bá tọ́lọ̀ wọn gbà tú bẹ́ẹ̀ yóò fi ọkàn kábàámà yóò fi kábàámà ẹ̀ṣẹ̀ wẹ̀sìtìgìfáàrù bílí òun ni gbólóhùn láwọn tó wá jáde. alim ọ̀sìyánu. oríkì ara ọ̀wà dágbére fún mímọ dẹ́ṣẹ̀ wọ ìdìmọ̀ aláyàúdà ìlàvàmbẹ̀ á tún wá nínú ọkàn pé láyé ìtúpadà di ẹ̀ṣẹ̀ mọ́ tá a bá wo tá a kà yìí nǹkan mẹ́ta ló kó nu ó kó màánú batọlọ ṣe sínú ó kó sẹ́nu gbà oko kó inu inú ó Emmanuel ni mari fatuli isad kàtọ́ awụ ẹni tọ́lọ́wọ́n ọgbà túbẹ̀ òǹgbà ọkọ̀ dásìsí ẹ̀ mà yọ́ọ́ mọ tó ṣe tí ọ̀dà kìí sọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ wa tẹ̀sùbá kalẹ̀ gegere laka àwọn akẹ́kọ̀ọ́ aka àti tí wọ́n gbọ́ ọ̀fọ̀ kàn sọ pọ́lọ̀ pé ìtí ṣe tí eléwọ̀n ẹsẹ̀ táwọ́bà tún ní àkìkíyà túbá tọ́lọ́wọ́n ọgbà ní túbá tó nímà nínú okòmà sínú ìmọ̀ ni pé màrífàtúlẹ̀ ẹ̀sánì kàtọ́ àwọ̀ ẹlẹ́sìn ọmọ kínni yọmẹsẹ̀ pé mo ṣe ọlọ́run lórí eléyìí o. òun lọ́lọ́hún kìlọ̀ fi ní wà ládínà ìdáfà àlùfà ìṣàtà. ìṣàtà ìdáka ló ń lọ. ọlọ́run ní gbogbo àwọn tó yẹ pé ń bá hùwà tí ọ̀dà wọ́n bẹ̀sẹ̀ wọn lẹ́sẹ̀ nù. àwọn fọlá mú àǹfọ̀sàwọ̀n tàbí àṣàbò sísíra wọn dákàrúlà. alámàfà wà ó mu yà àlámù. ìmọ̀nù wà ó mu yà àlámù kí wọ́n tó túbá ìwọ́n ṣáájú àwọn gan dàmà pa àwọn ṣe kíni àwọn ṣe lọ́hùn túbá tọ́lọ́hùn ọgbà nù kálukú wa túbá inú rọmọdánù láti wọ̀ yìí mẹ́wọ́n bá ní rọmọdánù ń yọ ẹsẹ̀ ọ̀nyọ́ lóòótọ́ o ṣùgbọ́n èyí tí ọ̀yọ́ lè ti wọ̀ gan ti sunkún ẹ̀sọ́ lọ́n lọ́rùn tó ti kà sọ́lọ́n lọ́rùn pé mọ̀ sí ọ́n bí báyìí mọ̀ sí ọ́ láàyè báyìí èyí ò ní ọyọ kó sì má jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kékeré la la pa rọmọdánù ká ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá o ẹ̀ṣẹ̀ ńlá ó jókòó ẹ ó tù bẹ́ẹ̀ ni kò ní ìdí gbé inú ọ̀rọ̀ yìí máa kẹ̀ṣẹ̀ ńlá fún ọ ìwọ náà òfin dọ́pùtùgbé ẹ̀ṣẹ̀ ńlá ni gbogbo ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ tó ọba ti bá tọ́lọ́hún ti ṣẹ́bi léèyàn bẹ́ẹ̀ tàbí wọ́n fi ìdájọ́ lé pé tọ́ba ti ṣe eléyìí jẹ́ ìyà báyìí ẹ̀ṣẹ̀ ńlá nu ó mutí ẹnà níye bílálà báyìí ó ṣe sìnà kò níyàwó lé ẹ̀fún bílálà báyìí ẹ̀ṣẹ̀ ńlá ni ọrùn rọ̀mọ̀dánù ọ̀kálẹ́hùn kọ́ hádànù o láì lọ jókòó kò túba kọ́ dẹ́sẹ̀ mà mọ̀ ọlọ́run lágbàlá bí yóò ilé mu ẹlẹ́kejì wa ni hálù àfìsẹ́sí àfìtúbà ìsẹ́síhùn ni ìbára tó wá ní hasra èèyàn gan fọwọ́ dorí ẹ̀ mú bẹ́ẹ̀ mi mo ṣe léyìí síwájú ọlọ́run hasra tó wà má bàdára mínẹ́lì sáà gbogbo ohun tí kálukú wá ṣe àkábàámẹ́ àgbà orí wa mú pé ah, àdánù rèé. èmi ni mo rọ́ọ̀lù tọ́lọ̀ lóhun ọ̀fẹ́ yìí kèése táwa máa fi yọ yìí lásìtàgàfọlá lásìtàgàfọlá túbà túbà òdodo kọjá eléhùn asira nadama èyọ kábàámà yọ banújẹ́ yọ fọgbárí nítorí wípé ẹ̀ṣẹ̀. ọmọ làdágà nítorí yóò fi pariwo òfò àdánù fún ẹni tó bá bá rẹ̀ ń di ẹsẹ̀ torí wípé bí ejò ni ọmọ ń sọ ọkàn ni yóò máa sọ ẹ̀mí tẹ́mi òfin ní wúlò fẹ́lẹ́mi mọ́ bí ìgbà tí wọ́n wá sí ẹ̀mí àwọn àtẹ̀mí tá a wá rí pé síbi ẹ̀mí mi bàjẹ́ dèrè látara ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ nǹkan mọ̀ ṣe mí o eru túbà tọ́lọ́wọ́n gbà nù kí ẹ ṣe túbà wẹ́wo téèyàn fọwọ́ gbárùgbà ah, nǹkan ṣe àṣẹ́mi ti bàjẹ́ dé báyìí torí bí èèyàn bá ti dẹ́ṣẹ̀ kan wọ́n pè wọ́n kàn ìkìkan dúdú sínú ọkàn ah, tí gbogbo ọkàn ó fi wá dúdú tán àìlè èyù ẹ̀mí hàn ni yẹn bá yọ ọhàn èmi àti ẹ àfọgbárí ni gbèsè ọkàn mi lọ́dà báyìí ìṣesí àmọ́ ìṣesí túbá ní túbá òdodo ìmọ̀lá kọ́kọ́ ebi irú làwọn àwọn àwọn àwọn ará àwọn tí àwọn ará tàbúkì ọlọ́wọ́n ọjà lè kọ̀ràn wọn níwájú báyà àti báyà ti kàn bẹ́yìn lọ́sọ̀tò táwọn bà kọ́ wàhálà tàlàtì làdínà kúlìfù. wàhálà tàlàtì làdínà kúlìfù. káàbù wà ń bẹ̀ àwọn mẹ́ta tí wọ́n lójú ogun. báyìí náà lọ́kọ̀ọ́ sí àlẹ́ ìmọ̀lẹ́ àrùtù. Ah, bímọ rọrùn pàtí wọ̀dọ́ kẹtì àlẹ́ ìgbà àkóso níta fẹ́ mú bẹ̀nu wọn fẹsẹ̀ yọ yìí ẹnu pé wọn ò lè lójú ogun tàbùkù nìyẹn lọ́nà fi gba túbà wọn torí pé dọ́kọ́ tí àlẹ́ yìí àkóso ẹ̀mí tiẹ̀ gán fún pinpin mọ́ wọn àwọn gán gbà pé àwọn sẹ́lọ́hún wọn dàbí tíá mo lè àṣà abéjìnà wọn jìnà àwọn sọ̀hábà. So àwọn ni àgbárùlé ọmọ kùlùbàn tí wọn bá lálẹ́ wọn mọ̀ yìí ọláwọn kan tẹ́mi wọn dáa jù láyé àǹsàmì ni. ẹbí larí ta ló ní rutúbà rute táwọn sàlálà dínà kúlì fún ta lónìí tọ́lọ̀ tó ròyìn wa ọlọ́run ní dọ́kọ́tì àlẹ́ yìí àwọn bùsù. túbà nu o túbà tọ́lọ́wọ́ gbà nu o kèé sèyí tẹ́mi àti ẹ̀ túbà ta tún wò wípé àkútì kú aago tó wà láyé rárá ọlọ́run dùn òyìnbó débi pé zọ̀nù alámàlìjà mínàlá wọn náà sá àwọn tí wò lẹ́mìí wọn kó ti parí nǹkan ti sàwọn torí pẹ́ńsẹ̀ lọ́ọ̀ ni o iná òjòlé wọn o iná bá jólé tí a là á pè nǹkan sí a bá a bá sẹ lọ́run àgbà pé nǹkan ò sá wa a tún máa yọ ni àwa látún máa rẹ́rìn-ín bí ẹni tó da síwájú ọlọ́run ẹnu bí tá a parí ẹ náà sì ní sìnkì bá ru orí ahọ́n ẹ̀wọ́n forí di eléwọ̀n ẹsẹ̀ ti àkìkíyà torí hálù òsèkínni kò túbá ìṣesí òtúbá ẹnu nìkan la fi ń tu ìṣesí ìrẹ́gán gbọ́dọ̀ túbá bíi tàwọn yìí àwọn sàábẹ̀ yìí ọlọ́run ní dọ́kọ́tì àlẹ́ yín máa kú sùn fún mọ́ wọn ẹ̀mí tiẹ̀ náà tún fún mọ́ wọn. ilẹ̀ tó fún mọ́ wọn ni wípé wọn sálámà sí ọmọ wọn kí ọmọ wọn à ń yàtọ̀ àbáwọ̀ ẹlẹ́sẹ̀ náà lè máa mú mọ́sáàsì àwọn aládàáni àwọn làákún owó àwa náà là ń ṣe bí ìgbà pé àmàlẹ́kà ni á lórí ilẹ̀ gbàdọ́ kátí alẹ́ yìí ẹ̀mí tí a gan fún mọ́ wọn wọ́n tó nù alámàlìjà. wọ́n nù alámàlìjà. min Allahi illa ilayhi. illa ilayhi. tọ́ba ni àyàwó ayé tí kọ́. wọ́n rò wọ́n rò wọ́n rò pin wọ́n rò pin tán pé kò sábàyọ mọ́ alámàlìjà kò sí bùgọ́sí mọ́ ilá ilé yìí àbí káwọn ọ̀dà káwọn ọ̀dà ẹ̀mí àwọn padà sọ́dọ̀ Ọlọ́run. ìṣesí nu à ń kí ramadanu náà la fi yà bẹ́ wọn à ń kí káàbọ̀ náà ni o wọn lábì káwọn padà sọ́dọ̀ ọlọ́run súnmà tábà àléyìn súnmà tábà àléyìn ọlọ́run lẹ́yìn ẹ̀ la tó gba túbà wọn torí ìṣesí tiwọn náà túbà àdìkà àṣà abẹ́nu wà fi máa ń wí fún wa pé bá ọ fẹ́ fi nǹkan kọ́ṣe ọ̀dọ̀ wọn ni o ti máa wò kọ́ṣe kìrìsì àwa tá à ń tara wa àwọn làwọn kọ́ṣe wa o kó ń ká sọ ha bàtì fi zuhudin wa fi wọ́rọ̀ àyìn àlekọ́ọ̀mù hùn máa làwọn fi náà sí amúsàálù. ألقومهم ما لهم في القاس أمثالهم كالصحابة في صدر وفي ورع ألقومهم ما لهم في الناس أمثالهم ألقومهم ما لهم في الناس أمثالهم. bẹ́ẹ̀ ni tí ó rí bí mo fi run níwájú ọlọ́run àṣàbẹ́ ló fi ṣàwòkọ́ṣe ẹ̀ka tán wọn ẹ̀ka sẹ́mi ayé wọn káwọ́ òwòkọ́ṣe mẹ́ẹ̀ àfààní kún ka sọ̀hábàtì dàbí àwọn sàábé ní gbogbo ọ̀nà fi zúdìn wà ní wàrà yìí. nínú káráyé sá ọ̀gáníà nínú àṣàjẹ ọ̀gáníà. في الناس أمثال القوم لهم في الناس أمثال القوم هم bẹ́ẹ̀ máa ní kẹ́ ẹ mú yẹn wá tọ́lọ́wọ́n ó kí káàbọ̀ lálìkí àmọ́ àwọn ni. ما لهم في الناس أمثال bó o máa làhùn fi nẹ́ẹ̀sì àṣìbáhu wọn ọ̀rẹ́ ni tọ́jú wọn kò sóńtọ̀ tó jọ sàbí níbo ló ti jọ ẹ bá mẹ́ta kan la sọ̀rọ̀ wọn tọ́lọ́run ròyìn wọn fàyè àáfi sẹ́sí àáfò náà túba ẹlẹ́kẹta alhamed túba tọ́lọ́run ọgbà àáfi sẹ́tẹ̀lé ìsẹ́tà ìtẹ̀lé náà ní àlè kẹlẹ́rùn àdìlẹ̀ máa ṣe à àwa síra tán àsíra kí n kò síra kó gbéra ńlẹ̀ kọ́ mọ́ sẹ́kù bá fẹ́ sọ wípé. bàálù gbéra wọ́n pe cloud tire nígbà ọba si gbogbo nǹkan tán o tí òfun kankan lẹ̀ mọ́ ìwọ náà ó ní cloud ó sira ó gbéra anìlímàásíyà pátápátá kò ń di ẹsẹ̀ ọlọ́mọ sálẹ̀ sànù wa. ìjìránù àsìkò ìṣú gbogbo àwọn ọ̀rẹ́ burú tí ọ̀jẹ̀ olè mójútó sí ó sira kó lára wọn. bàbá wa mọ̀ pé lóòótọ́ ọlọ́run gba tú bẹ́ẹ̀ ìtìbáwò sẹ̀yí àtàlà àsàlà àwọn àmọ́ fi dáadáa tẹ̀lé ìdá àìdá tó ti ṣe ṣáájú dàdọ́ wa máa tẹ̀lé àpẹẹrẹ fọlọ nǹkan tó bá nù akérèmọdánù kábọ fàkìbàlélà. fàkìbàlélà ó máa bí sọmọdá. ọlọ́run ara wá sí ọ mọ́sálá ìgbà àwẹ̀ wa tá ń gbà nínú oṣù yìí àti táwọn àgbà. ọmọ ṣèdè náà mi nà tọ́ya kálíjàzá. ọmọ náà mi nà tọ́ya kálíjàzá. gbogbo àtọ́yá kálíjàzá. àwọn èrè ń ńláńlá bàkàtàbàkàtà tọ́ọ̀rọ̀ sínú rọ̀mọ̀dánù yìí wo lè tẹ́ o. inna fil jannati bàbá anabi lọ sọ bẹ́ẹ̀ onílẹ̀kùn kan bẹ nínú àlìjánà yùkọ́ọ́lù làwọn ràyà ó kọ ní kínní. láyàdókúlà fi ìlìjánà ẹni kò ní gbàgbẹ́ wà ìlìjánà ìlàsọ yìí àwọn ah. aláwẹ̀ lọ́lọ́run dá fún lọ́dójú ọ̀nà fún kódà náà rí wáyà míì wọ́n ní tí wọ́n bá ti gbàgbẹ́ wọlé tán ó gbélé kalẹ̀ báàbò ó kò wọ́n tilẹ̀ fún bẹ́ẹ̀ pa sàǹpẹ́rẹ́ ìjẹ́pọ̀ mẹ́ ni wọ́n ti èrè ń jẹ́ ẹ̀wọ́ ló tún kọ́lọ́wọ́n sọ pé gbogbo sí ọmọ ànábì ádámà lòun lónìí ìlàsọ̀ abawẹ fa iná wù ní èmi ọlọ́run ni mo ní wà á nà òjì zíwù bèyí èmi fúnra mi ní sì fún aláwẹ̀ lẹ́sàn-án àwẹ̀ toró fi àìjẹ àìmú ó fi ilẹ̀ nítorí èmi ọlọ́run. láfirawọ́ sí ọ pé fún màsídínà ìní àtọ́yà kálígàsá fún màsídínà ìní àtọ́yà kálígàsá. ọlọ́run àbíọ́ àfi títóbi rẹ àfi bíọ́ o zidina mini àtọ́yà kálígàsá gbogbo èrè tó kọ́ sínú rọ̀mọ̀dánù yìí tó tóbi. má hànà rẹ̀ fún àwọn. láàtò akíbọ̀nà bàbọ̀dé àkọ́bùnà. kọ́lá kùnà sàrà náà jòlẹ̀ àgọ́là. kọ́lá kùnà sàrà náà jòlẹ̀ àgọ́là. ọlọ́run má jẹ́ o ara wọ ọgbà yà o ọlọ́run adúpẹ́ ẹ̀ fún Allah ọba èyí tí. ó ní gbogbo nǹkan òun lọ́kadàrá ká tún máa bẹ dàkókò yìí abẹ́ abẹ́lẹ́sìn tá a fẹ́ dánu dúró tafsir pé kọ́ má ṣe tèsí ní àṣemá ó wù lọ́gbà o kò gbá lórí àwọn kan tí wọ́n ti lọ wọn ọ̀sẹ̀ lọ́hùn kọ́dà ètò sílọ́ọ̀nù gbogbo wa lọ́wọ́ àánú ẹ̀ tó ti mú ọ̀dọ̀ àsìkò tí ẹ ló tó kì í ṣe bá a sílọ́ọ̀nù jù á lọ lọ sẹ́wà kù ah, ọlọ́run adúpẹ́ o adúpẹ́ látara ìṣẹ́kù wa kì í ṣe ń torí ìfẹ́ ayé o láfi ń bẹ lọ́wọ́ kọ́mọ́tì lóyún ọba tiẹ̀ torí hubbu dunya ìfẹ́ ayé wípé òun ò ní fẹ́ tí ì kéésà abala bi tó dùn sáwà mọ́ yìí abala bi òjò sí amọ́ yìí ayé wo lẹ dámọ̀ mẹ́ àwọn tó dùn pa wọ́n mọ́ balabo míì tí wọ́n máa yé tí wọ́n sì jẹ́ wọ́n bẹ́ẹ̀ mi wà ní ọba tiẹ̀ torí ìfi ayé pé lòun ò ti fẹ́ ò kó bẹ́ẹ̀ èyí ṣe bí ẹ òjò pa wá mọ́ yìí. òǹkọ́ ṣùgbọ́n torí pé bọ́bá tún ṣe àkùwá ríra wa ní mùkọ̀sírì ẹni tí ò tí ì ṣètò àìṣètò síwájú ọlọ́run kí láàmú lọ bẹ̀ tọ́ba lọ yá nísìnyí ẹ wá máa lọ kí láàmú lọ tá a lọ fi pàdé ọlọ́run mo sọ̀rọ̀ aṣíwájú wa Umran ibn Hussein níbi ọlọ́run ká bàbá yìí dé inú àwọn tá a fẹ́ ká máa fìṣe sí dánú níbi òsì náà ní wọn ni tí wọn bá sọ fún mùrọ́ọ̀nù búlù ṣe é pé nítorí kù tó lò láyé ojú wákàtí kan lọ nítorí bá kù tó tí ì ṣe ní sẹ́ẹ̀sì yára ṣe wọn ni yọ wà ti kárí èmi tí wọn ti sí náà dé yọ wà ti àǹbáláwo mú iṣẹ́ tí a lè fi lọ pàdé ọlọ́run èwo la rí mú bẹ́ẹ̀ gbogbo ẹ̀ náà ní nǹkan tí ń bàjẹ́ máa lọ yìí ṣe á rí mi. àìláfọ̀ mẹ́sìn fọlọ́run ìtẹ̀gbẹ́tẹ́gbẹ́ ọ̀nà ìjẹ́lẹ́sẹ̀yìn jẹ́lẹ́gún ìdá ntọ́tọ́pọ̀ mọ́ tí ọ̀tọ́ níta yẹ fi olóhùn sí lọ́nlọ́nù ṣé lálọ́ fi pàdé ọlọ́run ọlọ́run àbíọ́ látò ákìbù náfà kọ́díyà kọ́bàná kọ́là kún àṣàrà náà jọlá. jọlá kọ́là kún àṣàrà náà jọlá jọlá. ọlọ́run àdúgbò fún ọ. mélòó la fi kí rọmọdánù a máa padà máa kí gbogbo tàbí sírù tá à ń ṣe náà ìkí rọmọdánù ni. nínú àlùkùnú nínú rọmọdánù báyìí náà lànàbí máa ń ní máa ń ké kùránù lọ́pọ̀lọpọ̀ yóò ké lọ́pọ̀ ọgbà kódà jìbìrìlù máa wá gbà á fún sallallahu alaihi wasallam. Alukuranu anabi si ike kọ́mọ́tù kọ́mọ́sàlàyé ẹ̀ pẹ̀lú àlàyé àwọn sàábé wọn làwọn ò ní gba àlùkùránù kan ànábì káwọn ó tó kú òun bẹ́ẹ̀ àlàálù ẹ̀ àràmù ẹ̀ gbogbo ẹ̀ làwọn ma. gbà ẹ̀ àsìkò tá ara ayé lè balẹ̀ tán rèé tá à ń gbé kalẹ̀ ẹ̀ mélòó ṣùgbọ́n ebi ti jára kálukú ọ̀rọ̀ wọ̀ rọ sí di alukuraanu lóríire tẹ́nì kọ̀ọ̀kan tó jókòó ti ń gbọ́ o wa wa rọ̀ sí tàwọn míì rọ̀ di ayò ẹlòmíì di ayò ayò ní fi rọ̀mọ̀dánù àti ah, ẹ̀pásíkò táyé wà ń dìre gbé tí wọ́n bá ká nísìnyí rọ́bà tí wọ́n fọ́n fọ́n fèrè sí tí àwọn géńdé ń lé kiri orí orí pápá àsìkò ẹ̀ láyé wà nísìnyí ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ ẹ o èyí tá a dúpẹ́ sínú o ọsẹ wa kù lẹ́sìn ọdún yìí ọlọ́run àmọ́ tó ṣe lóore o ọ̀wá ajá ti dà nǹkan ẹlòmíì náà ṣẹ́kù tí ò lè ìbánijókòó báyìí mọ́ tí ò lè jókòó mọ́ ọlọ́run ọlọ́run ọlọ́run kọ̀yìn sí gbogbo ẹni ọba ti kọ̀yìn sí alukuraanu ọlọ́run lọ́kọ̀yìn sí alukuraanu ní oore tọ́lọ́run ṣe fún wa òun nìkẹ́ pé èèyàn bá ti wá kọ̀yìn sí ọlọ́run lọ́kọ̀yìn sóńtọ̀ ọ̀hún ọlọ́run mọ́kọ̀yìn sí àwọn tí wọn ò lè sin lọ́wọ́ mọ́ wọn ò lè gbá Kùránì mọ́ làwa tún gbọ́ yìí àwa náà sì ti láyọ̀ o ayọ̀ wa níjọ́ ọlọ́run bá jáwa náà tán lé lórí ọlọ́run já tán lé dáadáa lórí o ànábì mọ̀ sọ fún wa onítọ́bádì kẹ́yìn ayé báyìí ẹlòmíì lè jí láàárọ̀ ní mùmínàn tí ó jí lẹ́ni tó jọ wá rẹ̀ lẹ̀ fọlọ́hún tó fi gbàgbọ́ jí. ṣùgbọ́n wa yóò sinmi káfíra ilẹ̀ ọba rọ̀ ń kẹfìrí ńgbò ọba fẹ́ wọ̀ báyìí ọba yí ọ̀rọ̀ ẹ̀ padà ọlọ́run ọba yí ọ̀rọ̀ wọn ọba di kẹfìrí ẹlòmíì ilẹ̀ lè rọ̀ báyìí símù mi ní leri ìgbàgbọ́ wa yóò sinmi káfíra nígbà ilẹ̀ ọba yìí mọ́ yóò di yabiruna àkìrọ́tà wọn lè àròdín nínú dunya irúfẹ́ ẹrú wọn lẹ́ẹ̀mọ rí tí wọ́n gbé àlìkìyàmọ̀ wọn lọ́jà wọ́n lọ tà á owó tí wọ́n wàá gbà wà àròdín nínú dunya àròd lọ́ba wa ní àròd ní nǹkan nǹkan tó gún rí tí ó tún kú òun gbowó kan bá wà lọ́wọ́ ẹ lónìí ogún rí sọ́dọ̀ ẹni ọba tún yóò lè kú òun bẹ́ẹ̀ láwùdá mà ń dàgẹ́ríkà má wà sọ́la ilé yìí. tówó tó ń ka òun tó bá jẹ́ pé ti dọdọ eto tó bá dúró mbẹ̀ tí ò òní kò ní dọ́dọ̀ tiẹ̀ ètí ń jówó nù arọ́dún ni dada rí lọ́gbọ́dọ̀ fi ṣe dáadáa kèé dúró kan ẹnu tọ́lọ́wọ́n ọ̀kànfẹ́ ni pé kọ́jú má jẹ́ pé láàrin èèyàn abọ̀rọ̀ nìkan ni ó ti máa rotate lófin nílì ké láyà kúnà dáwọ́là tán bẹ́ẹ̀ dáwọ́là ni ní ti máa ń rotéètì ní ọ̀rọ̀ lọ́wọ́ ọlọ́ni ṣùgbọ́n tí a fẹ́ ni pé ẹ má sọ di tí ó máa rotéètì bẹ́ẹ̀ nílẹ̀ àgbẹ̀nìyá ìmíkùn láàrin kìkìdá ẹ̀yìn abọ́rọ̀ nìkan o ẹ ṣe dáadáa sáwọn aláìní èrè ń jẹ́ tẹ́ ẹ lè jẹnu adúpẹ́ lọ́dọ̀ ẹ tó tí ìsọ adìkẹfẹ ọsọ adìkẹfẹ rí àtúmọ̀ra wánú Islam lọ́la wọn mi ò ti gbélé ayé wọn ta lẹ́ aráàdé mìíràn túnìyà lárúbáwá fi máa kí ẹni àìsàn bá ṣe lárúbáwá sọ fún pé arọ̀dún zaì arọ̀dún zaì pé nítorí wọn sọ yìí ọkàn wá ara rẹ̀ ṣe lé rẹ̀ hmm. zaì nù yóò sì lọ bó ṣe gúrí yóò tún lọ ọbẹ̀ ọ̀wọ́ lásán ni àárọ̀ tó ń záì ọlọ́run àfidúpẹ́ fún ọ ní o alhamdulilayi àwa àlékún kí àtọ́là wáṣíwájú ẹ̀dá adébíwá muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run ọlọ́run kọ́ bá síwájú ẹ̀dá ẹni tó fi dá òun lójú ọlọ́run kò fi ìyàwó yìí rán ó fi rán sí a òun lọ jẹ́ màrú àwẹ̀ dáadáa báyìí wọ́n ń gbà àwẹ̀ ṣáájú ṣùgbọ́n kèsè wí wọn a máa gbà yípo tàbá àwẹ̀ míì téèyàn ọmọ tán rẹ̀ yóò gbóhùn gbá àwẹ̀ ọmọ jẹ búrẹ́dì yóò jẹ bisikíìtì ó tán àwọn jọ̀hún nù fi súnà ànábì wà parẹ́ ní ara àwọn ẹ̀wà nù tó fi ju gbogbo tí ń bọ̀ lọ gbogbo nǹkan fún fi dáa ju olóhùn tí wọ́n bá bọ̀ lánàá bẹ́gbin bá dà sásó èèyàn ó dìgbẹ́ bá tó gé ara sọ̀ǹdànù kẹ́ ẹ tó ẹ gé aṣọ ìdánù ní omi ọ̀ràn nígbà ànábìdé lọ láti so omi di tọ́mọ ẹ fi máa fẹ́ ẹ má kiri náà ni ọba ti di pé aṣọ ẹ lu ó ti di pé sí

kó lè mú ohun ohun tí ọ̀rọ̀ yìí lọ́rùn wá láyé àtọ̀run ayé àjọ jára yín mímba ní jálìdá ti kú òjíṣẹ́ tó yẹ pé rú ara yín ní bẹ́láwẹ̀ tí ẹ lè funfun ju ti a lọ torí Lárúbáwá ni ṣùgbọ́n àwọ̀ kan náà ni ọ̀rọ̀ àlìjànú rí ni tọ́ ọ bá àlìjànú awọ tiẹ̀ yàtọ̀ sí ti a tàwọn mọ̀lẹ́kà yàtọ̀ sí ti a àǹtí ẹ̀ ń rí ní àdàmà ọmọdé àwọn oríire fún mi. Àmín lẹ́sìn fi da yé wọ́n pe gbogbo àlìjànú jáde tán wọn ò rí apè wọlé mọ́ kálukú àwọn èèyàn wá ó ń ya wèrè lọ nínú ìlú. dó ti súná ọlọ́run tó dó ti ló lè làyàn o nǹkan kí nǹkan kúnná atẹ́gùn táwọn ti tí wọn ò mọ ọlọ́run ti pé o. ètò lè máa là ọ́ náà ni kó dó ti tọ́lọ́run àti tànábì. àwọn àwọn tí wọ́n sì pè jáde wọn ò lè forí sọ. So láyàdúró ó ṣe ìkúnfèlà àrùdì wọlé àbísàmà wọn ò tó forí sọ wọn ò tó forí gbárí pẹ̀lú ọkọ̀ ọlọ́run tí wọn náà bá ti mú nǹkan míì mọ́ wọn náà bá ti mú nǹkan míì mọ́ nǹkan sí ọ̀nù. àǹfùsì kan àzízù ní alẹ́ yìí. àgbàdàn àdó máa pọ̀ ọlọ́run ní àǹfùsì òjíṣẹ́ tá a rán látara yín ni àzízù ní alẹ́ yìí máa ní tó. ọlọ́run ní àzízún nítorí tá ká ọmọ ẹ tá yi sí yín tó fi jẹ lè bí yín ebá àwẹ̀ là ń gbà yìí bọ́bá ṣe màlẹ́kà lọ́lọ́run rán sí a tó gbà àwẹ̀ rọ̀mọ̀dánù àní a fún pé ìkànnì torí pé ìrántí ẹ jẹun ìran màlẹ́kà emu ẹ̀yẹ emu mi tẹ́lẹ̀ o sì ní mọ́gbìn yín lọ́rùn ọlọ́run láàrán sí mí ní torí ìjọba ní kẹ́ ẹ máa gba àwẹ̀ kẹ́ ẹ wípé oore ní wá fún yín. torí àjọ ń ní. àzízú náà lè ní tún. gbogbo tẹ́ ń gbé tẹ́ ń gbin ebi ọ̀pá ebi pa bí àzízú náà lè ọ̀pá òun náà. ọ̀pá òun náà. àríyìn ní àlẹ́ nífi ń fi ọlọ́run júwe fún yín àtẹ̀sí ẹ̀ bí nínú mìíní náà ọ̀rọ̀ rẹ̀. ìkí ọlọ́run ọlọ́run kọ́ bá síwájú ẹ̀. sallallahu alaihi wasallam. asàdúrà fáwọn tó ṣèyí lára wa o. àwọn tí wọ́n kọ́ àti wọ́n rè á wọ́n ju wa léwu ọ̀nà tó dáa kábàámà máa gba ọ̀dọ̀ wọn kéwú. ìyá máa gbọ̀dọ̀ ẹ̀ ń tẹ́ àfi máa ṣàdúrà fún ẹnu ìyá máa gbọ̀dọ̀ ẹlòmíì ké tí ọmọ kábàámọ̀ pé mo máa yà yìí nígbà ọlọ́run bá sí payé ojú ẹ̀ tọ́lọ́run jọ́ mọ̀ pé tóun lọ gbà omi ẹ̀rọ̀ fọ́rí tọ́lọ́run wá fomi tọ́mọ kanga tó fi hàn ọ́ a máa kábàámọ̀ pé àsomi tọ́mọ wà níbi tó ń lọ mú kú mu ọ̀rọ̀ kú rọ orí adúpẹ́ o látara àwọn tí wọ́n kọ́ wa bẹ́ẹ̀ lórí bàbá sama àtúnṣe kaliwalid abdulbaki muhammad ọkàdì gbogbo àwọn tó jà fún wa àtàwọn ọmọ wọn tó ń jà lùfà wa ọlọ́run bá ní lékun ìkẹ́ rẹ fún àlùfà wa àwọn tó kù nù wọn jẹ́kunlẹ̀ tiẹ̀ náà dá o tó ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ ẹ̀ o bó sáyà kan ká wí adó tó pàdé ní ọ̀la wálé kúlẹ̀ wíwà ajá ìlú. ibi àti sinmi kúlí iná máa àrọ́mọ̀rọ̀ bí àyíká wá. ibi àti sinmi nísìn ó ti dé sìn nígbà yóò jù bá náà lọ jù bá lọ o. àrọ́mọ̀rọ̀ bí àyíká wá ìṣà. kálukú wa ká gbìyànjú. máa bá ara mi ní àwà máa bá tọ́. wá sí dáadáa o. wálé ìdímà walibati adọgọ ye lele afi wa an tosi ko bilayi sẹbi àti sinmi lẹsìn nù. èso. wà á ń ta kúló alàlàyé máa ta yà. ẹja tún ká yà wọn ẹja tún ké kápá padà síbi tó ọdún yìí. Ọlọ́run nílé ànábì sọ fún wọn pé iná máa rọ̀ ọ́ bí àlùkò wáyíṣà. Ọlọ́run ní gbogbo ohun tí ń ṣe wà bàjẹ́ pátá. Èmi ọlọ́wọ́ ọba ọ̀fẹ́ gbogbo tí ń ṣẹ̀wà àbàjẹ́ ń lẹ́sẹ̀ sìnà ọtí kódà gbogbo ògbà tálùkùránù bá ń dákọ fàwa aisha etí máa ń túmọ̀ sí pọ̀ ní sìnà àti gbogbo ẹ̀ṣẹ̀ rúnrún èyí tó fẹ́ẹ́ jọ ìwà tó túmọ̀ wà áyà kan lọ́bẹ̀ jẹ́nu àlùkùránù. níbi ọlọ́run ti ní tó ń sọ̀rọ̀ èṣù ọlọ́run ní èṣù yà múrùkún. bìnzú ìwà ìbá àṣà yìí. ọlọ́run ní èṣù ni ya múrùkún yà múrùkún bìlẹ̀ fà àṣà yìí. à ń ta kulu alàlà ìmọ̀lá tààmù. ọlọ́run ní èṣù iṣẹ́ tí máa ń ṣe òun náà ni wípé ọmọ fi fàṣà wàṣàǹtì. àṣàyètọ́nù yàyínú kúmọ̀lẹ̀ bákẹ́rà wálé bá ṣáàyè. àlùbáríkà rẹ kọ ayé àbí tí mo ń lọ ganu. ọlọ́run lè tẹ ríhùn iṣẹ́ ti ma ń ṣe ni wípé yàyínú kúmọ̀lẹ̀ bákẹ́rà wálé bá ṣáàyè. ma fẹ́ fi òsì dẹ́rù fi ti ìwọ náà bá máa sá máa sá sí wọ́n sọ fún ọ pé okirun olè dolówó ń bọ̀ lọ́wọ́ àánú kùránù ń bọ̀ lọ́wọ́ pé sìnmi kó olè lówó kò sí mbẹ́ kéèyàn ó sí lọ́hùn kó lè kọ́ lọ́hùn fún àlàyé àtọ̀run ni bá ọba nítorí owó ayé ni ọjọ́ ọmọ ọlọ́run tí òjò kírun wọ́n pàyè làlétí òdìdé múra sí bó òfowó ńlé owó fi ọlẹ̀ máa wá máa lé ẹnìkan fẹ́ nìkan lẹ́nu ẹ̀ méjèèjì àṣetọ́ ọ̀nù ya ìdùnkùn bèlè fákìrì ọlọ́run ní máa ń ṣe ayé ọmọ nìyẹn ní pé yọ́ọ́ máa fòsì dẹ́rù pété ẹ ti ń sin lọ́wọ́ ẹ̀ ní lówó mo sọ̀rọ̀ bàbá bàbá mi kan tó wò mí àti aṣáájú mi kan sùsùn ò lè lówó a pé onu gbogbo aráàmù náà làwọn tẹ́lẹ̀jọ tó àwọn tẹ́lẹ̀jọ tó wé nígbà owó bá dé àwọn kan lọ sáájì kan àwọn fi túbá ó ní táwọn tẹ́lẹ̀jọ nu ìtẹ̀sùn tó kó sáyé nu ọlọ́ọ̀ni ṣe àkànyà abẹ ni ó ní ti torí àyà iná máa rà máa rọ bí èyí ni a máa ń pè ní bí bẹ́ẹ̀ yẹn bá fẹ́ túmọ̀ ayé lóun nìkan òun lòun ní tú sí gbogbo fàwáìṣà tí ń bẹnu àlùkùránù sìnà ní gbogbo ẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n èyí tí mo mú wà nìkan ọlọ́run ní ṣètò ọ̀nùyà yìí dùn kún mú lífàkìrà ọmọ fẹ́ fi òsì dẹ́rù báyìí àti wàhálà ọlọ́run sì ń fàdéhùn wípé àforíjì ń bẹ lọ́dọ̀ mi. mẹlẹ́wò wà fọdúlá wà fọdúlá àtọ́lá ọlọ́run náà ní kẹ́ ẹ rálì jẹ́ náà. sura wo ni alu imran ní àyà kelo two sixty eight. ìtọ́ fi mà túmọ̀ ẹ̀ pé kèé ṣe sinanity bẹ́ẹ̀ ó rí i ni pé àṣetọ́nu ya idu. kún múlífàkìrà òsì lọ́lọ́run wí bẹ́ẹ̀ o. kíní ka bẹ tí wọ́n pè ní téèyàn bá fẹ́ máa tú àlùkùránù wọ́n pè ní ilimusila tàbí ilimu títọ́ bámu èèyàn gbọ́dọ̀ ọ mọ́ ọmọ gbórí àlàra lànà ìtukùtù lè yọ ọmọ tú ìtukùtù lè ọmọ tú. lè fakira ó ń fi òsì dẹrù ẹ̀rí pósìnù. tàbáwá débi wàyà amúrukún bílífà àṣà ìyọ́ máa payín láti ahun ahun lẹ́jọ́ ẹ̀ torí ló sì òsì lọ ṣáájú ilé mọ̀nà sábàánù padà sáyé ìta fi tún olùkọ́ fọlọ́run ó náà padà lọ́dún yìí ọlọ́run ní sọ fún wa pé innama harrama rabbiyal fawahisha gbogbo wa rúnrún gbogbo wa tí ọ̀dà sọ fún wa kéde fáyé wípé bá mi ṣẹlẹ̀ wọ̀ máa dọ̀ ara mi ní àwà máa bá tọ́nà èyí tó hàn àti èyí tó pamọ́ èyí tó fẹ́ pamọ́ ọ̀fẹ́ sí láyé mọ́ hmm. gbogbo ẹ̀ láti ṣe hàn gbogbo wa àbàjẹ́ láyé ti ṣe hàn kò sì tí ì hàn tán tọ́ládìsí ànábì wí pé tó bá di ìkànnì ayé tán gbogbo èyí tẹ́ ẹ̀ fẹ́ wọṣọ tẹ́ tún ń dọ́gbọ́n wọ̀ káàsì yá tí a rì yá tì ẹ̀ ń sà ìsùn òhò ni ayé ń padà bọ̀ wá dó òhò kẹ́yìn ẹ̀ kàn ń sà ìsùn òhò lẹ́ni ànábì ti sọ láwọn sínfàánì mínálì náà àwọn àrà méjì kan bẹ ọmọ náà ní nígbà tèmi ọlọ́wọ̀n ọ̀jẹ̀ fojú rí hàn àwa ti fojú rí ọlọ́pọ̀lọpọ̀ wọn lẹ́ máa rí káàsì yá tí tí wọ́n wọ sọ́sọ́rùn ẹ rí pọ́ wẹ̀wù ṣùgbọ́n á rí yá tí ó sì mọ̀ pé òwò rẹ̀ lọ́mọ rí. ebi ni gbogbo ayé ti yà ní ìsìn bí wọ́n fún sọmọ́ra tàbí kọ́ wọ aṣọ tó transparent wọ́n lè máa rí tó fi sísàlẹ̀ káàsì yá tí ẹ̀ ń ṣàìsùn òhò ni. Mm ìsáyọ̀ padà rìn kẹ́yìn nù. adébí sọ débi wípé ó ní yunkawu ẹ bá débi ọlọ́run mẹ́jọ sojú ti àná. ó lẹ́yọ̀ bá débi wípé wọ́n máa bára wọn sùn fi wọ́sẹ̀tì tọ́rí láàrin ọ̀nà bí ewúrẹ́ wọ́n kàn lè fòkùn bojú ní ìsìn wọ́n ti ṣe é bẹ́ẹ̀ yẹn bá ń rìn rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ yóò rí ọlọ́ni kúlẹ̀ náà máa rọ́mọ̀rọ́ bí àlùfáà àyíṣà sọfọ́ yé kéde fún wọn wípé bàárẹ̀ tọrọ oníṣẹ́ rọ́mọ̀rọ́ bí àlùfáà àyíṣà kò fẹ́ wà rúrùn ó ṣe gbogbo tí ọ̀dà léèwọ̀ máa bọ̀ ara mi ní àwà máa bà tọ́ ni èyí tó hàn ní àtẹ̀yí tó pamọ́ ọlọ́run ṣe léèwọ̀ àti kérésì wàlí ifima ìwà ẹ̀ṣẹ̀ ó ṣẹlẹ̀ èèwọ̀ wálíbàgì àtẹ̀m̀bẹ̀lẹ̀kùn ọ̀tẹ̀ ọlọ́run ṣẹlẹ̀ èèwọ̀ ẹ̀yin mùsùlùmí ẹ ṣọ́ra kọ́mọ̀jẹsẹ̀ nìkan ni wọ́n ma kẹsẹ̀ masasi ẹ yọ tẹ̀kú òun ẹ̀mí yín o wà á ń tún ṣìríkú billahi. ẹ má mú nǹkan mi ìmẹ́mi ọlọ́run máa lámúlò náà ṣe lè bí ìṣòlè tọ́nà. èmi ọlọ́run ọ̀rọ̀ àròjálé kankan ìsọ̀kalẹ̀ fún yín pé mo tún lórogún. àbíjọ́ òun mọ̀ sọ fún yín pé lámàrin orogún mi ni. tẹ́ ẹ wá sẹ́nìkan dọ́mọ mi. mọ́ lámúyún náà ṣe bí ìṣòlè tọ́nà. níjọ́ ọmọ sọ fún yín wípé nìkan kú nítorí wípé jẹ́ ní ńlá lọ́dọ̀ ti yín nígbà wá kú tó ti dẹ́ ní ńlá lọ́dọ̀ èmi ọlọ́run níjọ́ ọmọ sọ bẹ́ẹ̀ tẹ́ ẹ fi rí òkúta mọ́lẹ̀ tẹ́ ń forí kàn tẹ́ lógun tó kúnnu. níjọ́ ọmọ sọ bẹ́ẹ̀ fún yín máa lámúyún náà zèlè bí ìṣòlè tọ́ra. وأن تقولوا على الله ما لا تعلمون وأن تقولوا على الله ما لا تعلمون الحمد لله رب العالمين